سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفوراً الحمد لله الذي يصبه له ما في السماوات والأرض جل جلاله وتقدست أسماؤه وتعالى جده أصلي وأسلم على البشير النذير محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا ولا مباوة ọba tí gbogbo nǹkan tó dá tó ń ṣe àfọ̀mọ́ fún nínú sánmà àtilẹ̀ ọlọ́mọba yìí òun náà ni ọba tí ọmọ kànga kúrò níbi gbogbo láìfí àti gbogbo àwọn àléébù ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọba gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sàádé àti gbogbo àwọn ẹni rẹ̀ inna khayra al-hadithi kitabullah gbogbo ẹ̀yàn miami nílùú lọ́rin èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí èyàn máa wáyé fún láti gbọ́ òun náà ni ọ̀rọ̀ tí máa ń jáde lábínú al-Qur'ani karim wa khayra al-hadi hadi an-nabiy muhammadin sallallahu alaihi wasallam èyí tó dáadì nínú ọ̀dà tí èyàn máa ń tọ̀ tẹ́yẹ máa fi jásí àlìjánà ọlọ́run ọba wa tẹ́yẹ máa fi jásí àlìjánà ọlọ́run òun náà ní sunna anábùwà muhammad sallallahu alaihi wa sallam gbogbo tó bá ti pẹ̀lẹ́ sí fún wa tàbá ti wọnú alukọ̀ránì tí a rí àwọn náà àdíṣe àbá a pé ní ẹ̀sìn ọlọ́run mọ́ ìṣìnà ní kọ́lọ̀n wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́ fìyà súnú àwọn tí ó ṣìnà gbogbo tó bá ti pè ní bídíà àdásílẹ̀ lẹ́yìn ànábì kò sí ẹ̀san kankan fún lẹ́yìn náà ọlọ́run ọlọ́run mọ̀sẹ̀ wà lọ́mọ náà gbogbo àwọn tí wọ́n bẹ nínú bídíà náà kọ́lọ́mọ sábà fà wọ́n jáde kó ọlọ́run bá mú wọn sínú súnà àwa tá a ti wà ń bẹ̀ èyí tá a ti máa ṣe kọ́lọ́mọ sàjọ ń ra wa náà lọ́rùn èyí tá a ti ń ṣe ní dáadáa kọ́lọ́mọ sàfẹsẹ̀ wa mọ́lẹ̀ lérí ẹ̀ wọ́n jẹ́ alápadà sí ibú wọ́n lè àti dìíre àti rúre ẹ̀ẹ̀mẹ́kún táwọn lọ lè sún kọ̀rọ̀ ẹ̀kún kọ́lọ́mọ sàjọ sọ̀rọ̀ àwa bẹ̀rẹ̀ nínú àná ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọdé apadà sẹ́yìn nínú súnà ọlọ́mọṣà wọlé àánú ẹ̀ ọlọ́mọṣà jí ká sọ dáadáa ọlọ́run jẹ́ agúnlẹ̀ rẹ̀ ẹni tó gúnlẹ̀ òun náà lẹni tí ọlọ́run ọba àlá tọ́yọ́nú sí òun náà lẹni tí ọlọ́run ọba àlá tó fi ṣe kòńgẹ̀ kìí ṣe ẹni tó ti ṣẹ́ níbẹ̀rẹ̀ tó wá jẹ́ pé kọ̀padà wá láti bọ̀ tán dáadáa ọlọ́mọṣà wọlé àánú ẹ̀ ọlọ́mọṣà gun ẹni kọ̀ọ̀kan wá láti bọ̀ tán dáadáa mo kí àwọn elétò Uh, masjid muhammad jami asunna ní ìlú alóre òkí àwọn bàbá wa tí ọlọ́run lò ní sábàbí mọ́sálásí fọ́lọ́mọ́sá fún láti bọ̀kan dáadáa mo kí gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ níkàlẹ̀ ẹ̀yin ọ̀dọ́ mo kí ẹ̀yin shabab mo kí àwọn àlùfáà wa mashayikh wa tí wọ́n bẹ pẹ̀lú wa mo kí àwọn ìmáàmù wa tí wọ́n ń ṣègbìyànjú láti darí ọ̀rọ̀ ẹ̀sìn ní masalasi ta wáyé sheikh abdulghafar oníwèdè abudulayi ta'ala wara'a wa sadada allahu ila alkhairat li khata kọlọmọ sọlẹ fún dáadáa wọn ìtí wọn ní káfí bánisọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni fadlu tasbih wa fawaiduhu ọlá tó wà níbi kéèyàn máa tàfọ̀mọ́ fún ọlọ́run ọba wa ìjà wa láfọ ọlọ́run mọ́ àwọn olè fọ ọlọ́run ọba mọ́ ọlọ́run ọba ti mọ́ kó tó dá wa táàbà tún sí mọ́ yóò tún máa bẹ̀rẹ̀ ní tọ́mọ́ náà ni àwa láà máa sọ ìtọ́lọ́run sọ náà làwọ́ máa sọ ọlọ́run ní òun mọ́kan gákùn bí láìsí àwa náà máa wá wí jáde lẹ́nu ipe ọlọ́run ọba kò sí àléébù lára kò sí láìsí lára ọlọ́run ìtumọ̀ subhanallahi nìyẹn àtẹ̀síbíì ká máa ṣe tẹ̀síbíì هو تنزيه الله عز وجل سبحانه وتعالى مما لا يليق به من العيوب والنقص هنا كما صجد لنا سبحان الله ìtumọ̀ ẹ̀ náà ni ipe à ń sọ ipe ọlọ́run ọba mọ́kànjá kúrò níbi gbogbo tí kò lẹ́tọ̀ọ́ kọ́ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ò ní láìfilá ní túmọ̀ subhanallah wan naqsi ọlọ́run ò ní àdínkù láà òun náà ni wọ́n pè ní subhanallah adamul kamal ààyè ìtọ́lọ́wọ́n bá aláà tó ṣe yí ọ̀pọ̀ tó dá àmọ́ eléyìí kò sí fọ́lọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá aláà bó ṣe dáwọ̀ ẹ̀dá kò sí ayé ń bẹ̀ gbogbo tọ́lọ́n dá pátá ẹlọ́lẹ̀ wò kò sọ́kàn tẹ́ rí tẹ́wà Ah, mo ti gbàgbé pé èmi àti ẹ lọ́rọ̀ ẹ̀yin kò sí fọlọ́run ọba wa wọ̀lfàkìrì òsì ìṣẹ́ kéèyàn nánánáná nínú ẹrù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nínú dúkìá àbí nínú owó àbí nínú àwọn nǹkan tó dáa pé ọlọ́run ọba wá bùn wá bùn wá bùn wá bá ṣe pọ̀ tó ọ̀padà wá tán wọ́n ní kò sí títán fún gbogbo tọ́lọ́run ọba ọlọ́rọ̀ ni ọmọ ṣáàbà ti ọmọ máa ti alimakalokin ìtumọ̀ subhanallah òun náà ní pé kò sí ń tọ́jú ọlọ́run ọba nínú gbogbo ń tọ́lọ̀ ń dá a'udhu billahi minash shaitanir rajim laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir ọlọ́run ní kò sí nǹkan kan nínú tí mo dá ó dàbí mi ọlọ́run ọba nínú gbogbo iṣẹ́ mi wa tabriyatu min ayyi sharikin wọ́n ní òmùmọ́sàlà kò sí nǹkan kan tó dàbí ọlọ́run ọba kò sí nǹkan kan tọ́jú ọlọ́run ọba nínú gbogbo nǹkan tí ń bẹ lára àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba alá ọ̀tẹ́bùrú ẹtùmìnì ayé sharik ìtumọ̀ subhanallah òun náà ni pé ọba tó mọ̀ kanga kú níbi káfí ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí pé wọ́n jọ ń sọlá wọ́n jọ ń dájọ́ wọ́n jọ ń pèsè wọ́n jọ ń gbàdúrà wọ́n jọ ń kẹ́ àwọn èèyàn wọ́n jọ ń feríjì àwọn èèyàn kò sẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba nínú sánmà àti ilẹ̀ tó lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tó lè ṣe tọ́lọ́run ọlọ́run lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ò níyàwó ọlọ́run ò bímọ ọlọ́run ọlọ́mọ ìfọ́mọ ti sọ́dọ̀ ọlọ́run ọba àléébù ni ànábì ọlọ́run ọba kan ọ̀wá lè tẹ́rí sí nǹkan tọ́lọ́run ọba aláǹṣe kò sí màláyíkà kan tó lè tẹ́rí sí ká tó wá pa àwọn àlùfáà ká tó pa àwọn àlìjànú ká tó wá pé àwọn ṣayatin àlìjìn àwọn èèyàn tán tálìjànú ti gbẹ̀ ń fẹ́ ká tó wá pé àwọn àṣìjáàrì àwọn igi àwọn arin àwọn omi àwọn arúgbìn àti gbogbo tọ́lọ́run ọba aláàdá ọ̀ṣẹ́ nìkan tó dàbí ọlọ́run ọba wa ká yọ àlébù kúrò lára ọlọ́run èyí tí àwọn kèfèrí fi ń kan ọlọ́run oníwọ̀n pè ní subhanallah ká máa ṣàlàyé fáwọn èèyàn pé ọlọ́run ọba yìí kèyí sọba tí ń máa ń rẹ̀ àlògù tí ó wà ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ó wà pé mọ táyà kò sí táyà ní ẹ̀sìn fún Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí tí mo yìí ó wà nínú àwọn àléébù tó wà nínú ayé ni wọ́n àwọn ṣe ń tọ́kọ̀ àmọ́ eléyìí nìkan ló ká lágara wọ́n ní kò sí nǹkan tí ń kọ́ lọ́n lágara eléyìí ní ìtumọ̀ subhanallah albukhul ọlọ́wọ́n bá kò kí ń sáhun bali yadahu mabsutatan ọlọ́wọ́n bá ní àwọn Yahudi tí wọ́n lẹ ahun mọ́ wọn ọlọ́wọ́n ọlọ́wọ́n bá ní òun ti ṣépèlé wọn òun ọlọ́wọ́n ọba ọba tí máa ná pẹ̀lú ọwọ́ ọ̀tún tí máa ná pẹ̀lú ọwọ́ òsì ni àmọ́ ọlọ́wọ́n ọba kò dàbí ọwọ́ títí wa ọba ní ọwọ́ ọlọ́run dàbá subhanallah yẹn ti bàjẹ́ nítorí sọ ni pé ọlọ́wọ́n ọba aláàní ọwọ́ àmọ́ lẹ́sà kan mẹ́tẹ́ lè ṣe yìí ọwọ́ tiwa ọjọ́ tọ́lọ́n ọwọ́ tọ́lọ́n náà jọ tiwa tọba tún ní ọlọ́run lọ́wọ́ subhanallah ẹ ti bàjẹ́ nítorí ọkàn sọ ni pé kọjá bíi tiwa yẹ̀lẹ́kù bíjàláàdìhì zul ọ̀làmúyẹkùn láwọ wàlí yomina zul kò sẹ́nìkan tí ọlọ́run ọba aláǹtẹ̀rí bá fún ọ̀làmúyẹkùn láwọ wàlí yomina zul kò sẹ́nìkan kan tí ọlọ́run ọba aláǹtìjú kò sẹ́nìkan tí ń bẹ nínú ayé nínú sánmà tó lè wá sọ fọlọ́run ọba pé nítorí fẹ́ ṣe yẹn ìfẹ́ kó ṣe o wọ́n ní kò sí fún ọlọ́run ọba wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala laysa lahu da'af ọlọ́wọ́n ò ní ọ̀lẹ kíyàn ọ̀lẹ àbí kí ipá yẹn ọmọ kankan wọn ni kò sí fún ọlọ́wọ́n bá wa alágbára ni ọlọ́wọ́n al-maut ọlọ́wọ́n bá Allah ó ní wa tawakkal ala al-hayy alladhi la yamut kò sí ikú fún ọlọ́wọ́n bá wa kò sí títán fún ọlọ́wọ́n bá wa kullu man alayha fan gbogbo tí ń bẹ lórí ilẹ̀ lọ́mọ tán wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram yóò wá ṣẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọba ọba alágbára ọba tí ó mọ̀ bẹ̀rẹ̀ ògbére Allahu akbar ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọ̀dọ́ iṣẹ́ ló délẹ̀ yóò idha qulta idha qulta usabbihu Allaha gbogbo àtọ́ bá ní ìyínsẹ̀ subhanallah ìtumọ̀ ọba tí ò lálẹ́ ibò la uqaddisullaha min al-ma'ayib mo fọlọ́n ọba máa kan gá kó gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí máa ń bẹ lára àwọn ẹ̀dá tó dá ní ìmọ̀ tó subhanallah ìtumọ̀ tó ń sọ ni subhanallah subhanallah subhana subhana rabbika rabbil izzati amma yasifun subhanallah wa bihamdi gbogbo àtọ́ bá ní subhanallah ìtumọ̀ ni pé èmi ò fi láìsí kan ti sọ́dọ̀ ọlọ́run èmi ò fi àléébù kan ti sọ́dọ̀ ọlọ́run ọba mi ò nílà ìfì kò sì ní àléébù máa na subhanallah wa bihamdihi nígbà mi àti máa rí àwọn sígà mi yóò ní subhanallah wa bihamdihi ayé unazzihu allaha wa ahmaduhu ìtumọ̀ ẹni pé mo fọlọ́run ọba máa kó mi gbogbo láìsí lẹ́mìí ti tèmi kò sí láìsí kan tí mo fi ti sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà wa ahmaduhu wa bihamdihi wa ahmaduhu èmi sì ń kí ọlọ́run fi ìsìyádàtò sànà wa bihamdihi àlékún ẹ̀yìn ní fún ọlọ́run ọba lẹ́yìn subhanallah سبحان الله hamdihi wa يعني hamdihi yaani ahamaduhu ní mò ń kí ọlọ́run lórí gbogbo odò tó ṣe èyí tí mo rí àti èyí tí ń rí èyí tí mo mọ̀ àti èyí tí ń mọ̀ èyí tí mo gbàgbé àti èyí tí mo rántí ọlọ́run ọba aláà ọwọ́ sọ nínú àwọn àyà tó pọ̀ ní Qur'an ja'at al-Qur'an bi ibaratin mukhtalifa oríṣiríṣi àwọn e, àgbékalẹ̀ lọ́lọ́run ọba lò nípa subhanallah ọlọ́run ọba aláà nígbà míì yóò ní subhana nígbà míì ọlọ́run ní yusabbihu lillah nígbà ní ọlọ́run ní sabaha lillah gbogbo ẹ̀ pátápátá ẹ̀yìn ọlọ́run ọba aláìní fi yé wa yìí pé òun nìkan náà lọ́ba tá a máa yìn ọba tá a máa ń kí ọba tá a máa ń kí wa qawluhu ta'ala ọlọ́run ọba aláìní sọ́nà ayà kan a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní subhana rabbika rabbil izzati amma yasifun ọlọ́run ọba ní ọba rẹ̀ muhammad sallallahu alaihi wasallam ó ti mákàgá ọba tó ní ẹ̀zá ọba tó ní iyì amma yasifun ayi ma amma yasifuhu li mushrikun ọlọ́wọ́n ọba aláàmọ́ kan gá kó ń bi ìròyìn tí àwọn ma ife ọlọ́wọ́n ọba òun náà ni ọba àgbà àwọn ẹ̀bọ àwọn òòṣà tó kù àwọn ọba kéékèèké àbí ọlọ́wọ́n ọba òun ló sì kẹ ẹ̀ta àwọn méjì inna amma Yahudi gbogbo tí wọ́n sọ nípa ọlọ́run ọlọ́run bá ní mọ̀ mọ́ kankan kú ń bẹ́ o ọlọ́run tó sọ nínú àyà mi ó ní subhanallahi amma yushrikun ìgbà tí ń yẹra rẹ̀ wallahu alladhi la ilaha illa huwa alimul ghaibi wa shahadati huwa arrahman arrahim والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله اللهم بني من اللهم كنجا أما يشركون kó ń bi gbogbo tí àwọn ẹlẹ́bọ tí wọ́n fi ń tì sọ́dọ̀ ọlọ́run gbogbo táwọn ẹlẹ́bọ ń pè lọ́lọ́run ọlọ́run bá ní wọn kì í èmi ni ọlọ́run igi kò kì í sọ ọlọ́run irin kò kì í sọ ọlọ́run omi kò kì í sọ ọlọ́run òkè kò kì í òṣùpá kò kì í ìràwọ̀ kò kì í sọ kò kì í màálù kò kì í jésù kò kì í kò sí ọlọ́run ọba kò sí ọlọ́run ọba láàrin wọn fadailu at-tasbih káma ṣe subhanallah yìí àtàwọn sí yàgò tó kù náà ká fi sínú àwọn àtikáàrù wa ká máa wí jáde lẹ́nu wá muqtadayatuhu ká sì máa ṣiṣẹ́ pẹ̀lú táwọn wí jáde nínú ẹnu kó má jẹ́ pé táwọn sọ jáde lẹ́nu ó yapa sí tí jẹ́ pé táwọn ṣe níṣẹ́ ó yapa sí sọ jáde ní ẹnu gbogbo èèyàn oye lọ́gbọ̀dọ̀ mọ́ sí subhanallah gbogbo àwọn ẹ̀dá ọlọ́run lọ́gbọ̀dọ̀ mọ́ sí subhanallah wọ́n ní àtẹ̀sùbíù àkọ́kọ́ ọlá tó ní ìbáàdà wọ́n ní ìbáàdà ni amarallahu biha almalaika ọlọ́run pa àwọn màláìka láṣẹ kí wọ́n máa fi yin òun ká máa fi kí òun qabla khalqil insan kọ́lọ̀ tó dá àwọn làwọn màláìka ti fi subhanallah yìí sin ọlọ́run tasbih ẹ̀rẹ́ pé nígbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá Allah ní inni ja'ilun hmm? fẹlárdi khalifa ọlọ́run ni mo fẹ́ dá khalifa kan sórí rẹ̀ àwọn èèyàn ni àwọn mọ̀lẹ́kà wa gbọ́ wọn wá ń sọ fọlọ́wọn bá pé àtàjẹ́ àlòfíà man yufsidu fiha wa yasfiku dìmá wọ́n béèrè ni o ìpè wọ ọlọ́run ọba àwọn tí tọ́jẹ́ pé <laughs> tí wọ́n bá dórí ilẹ̀ tán kò sí tí wọ́n máa ṣe tójú kí wọ́n máa dẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ lọ kún àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ wọn ò ní ṣèbádà ayé ni wọ́n máa jẹ wọn ò ní gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu wọn níta láṣẹ rẹ̀ wọn ò ní máa sìn ọ́ ìbàjẹ́ ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ sì ni wọ́n máa wá máa para wọn nítorí ipò nítorí ọlá nítorí owó nítorí obìnrin nítorí gbogbo àwọn nǹkan tó wà nínú ayé wọ́n máa para wọn àwọn eléyìí ò ní ṣẹ̀sìn ẹ̀gbọ́n táwọn ọlẹ́ka sọ fọlọ́wọn wọ́n ní wọ́n náà nù nusabbihu eh, bihamdika allahu akbar wọ́n ní àwátá wọn méjì tó wọ́n tún bẹ́ẹ̀ lómi ma torí àwọn fi subhanallah ṣeré gbogbo aláǹsẹ̀ subhanallah alhamdu subhanallah alazim àwọn mọ̀lẹ́kà wà ní sọ́mà tí wọ́n ní subhanallah subhanallah subhanallah alhamdu subhanallah alazim subbuhu kudusu rabbul malaikati wa ruh wọ́n bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ọlọ́run bá ní ah, kọ́lá ìní àlámú máa lè àtàlámú ọlọ́run ní màá délé yòó torí èmi máa ń tẹ́ ẹ̀ mọ́ ọlọ́run ní màá dà ìtàn mú jáde ni pé ọlọ́run ti mà pàwọ̀ kan ń bẹ kọ́lọ́ mọ́sà tèmi àti ẹ̀ náà sáàrin wọn táwọn ṣe ń dáhùn màláyíkà yìí ṣe lójoojúmọ́ ọlọ́run sọ pé màláyíkà kan rò pé gbogbo ẹ̀dá mi ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn tí ẹ̀dá mi ni wọ́n máa ni ó wà náà ẹ̀dá tó wọ́n fẹ́ dà tọ́lọ̀ fi lóhun máa ń tí wọn mọ̀ nìyẹn lẹ́yìn náà hitma tá jáde náà ọ̀rọ̀ yìí òun náà ni pé orí ilẹ̀ tí ọlọ́run bá aláàfẹ́ dá wa fún àwọn màláíkà ti mọ̀ pé kò sí nǹkan kan tó yẹ ká máa ṣe lórí ilẹ̀ tó ju ní táwọn ṣe ní sàmà lọ bọ́lọ̀ ṣe dá àwọn fún ìjọsìn bẹ́ẹ̀ náà ló dá wa náà fún ìjọsìn gbogbo ntọ́lọ̀ dá pátápátá ọlọ́run dá gbogbo ẹ̀ fún ìjọsìn nínú àwọn ìjọsìn òun náà ni tẹ̀síbíì ìtumọ̀ ni pé bí wọ́n ṣe ń ṣe tẹ̀síbí ní sámà àwọn tá a wà lórí ilẹ̀ náà àwọn náà gbọ́dọ̀ ṣe kínní a gbọ́dọ̀ dákẹ́ ká máa sọ yìí pé kò sẹ́bọ ọlọ́run ọba aláwọ̀ pé méjì ọlọ́run ọba aláàkó kì í rẹ̀ ọlọ́run ọba aláàkó sí láìfi lára ẹ̀ ọlọ́run ọba aláàkó kì í sọlẹ̀ ọlọ́run ọba aláàkó kì í ṣẹnìkan tí gbàgbé ọlọ́run ọba aláàkó kì í Eh, kámọ́sì kan ti sáré ọlọ́run ni wọ́n pè ní subhanallah tẹ́nì kan bá ti mú láì fi kan tó ní ìkàlọ́ ọlọ́run sọ fún wọn pé subhanallah ọlọ́run kò kí ṣe ká bọ́lá bá kọ́ lẹ́rìn dáadáa ló ṣe tó bá kọ́ lẹ́kún ọfẹ́ fún dáadáa kan ni o àdánwò máa ń fa ìgbéga níwájú ọlọ́run àdánwò a sì máa ń fa kí pẹ̀ṣẹ̀ rẹ àdánwò a sì máa pèèyàn padà kúrò nínú ẹ̀ṣẹ̀ àdánwò a ìwà aláburú ní gbogbo tọ́lọ́wọ́n bá aláṣẹ mọ́ ọfọ lójú ọfọ àlùjáná rọ́pò mẹ́ta sọ́dà wo ni ọlọ́run lẹ́ni tó bá gbọ́ ọmọ rẹ̀ òun fàlìjáná ìwọ́n fẹ́ rọ́pò fún sọ́lọ́wọ́n bá aláà tó sàbúrú fún ni ẹ́ ọlọ́run gbówó lẹ́wẹ́ lómìn torí kọ́mọ̀ bá dolórí ibú ni ọlọ́run ta lé lómìn lọ́wọ́ torí kọ́mọ̀ bá yẹ kó ní Islam ẹlòmíràn tó kó ní súnà yìí ti pẹ́ kí káàṣì bá dọ̀dọ̀ Allah subhanahu wa ọba aláṣà àánú ẹni wípé jáma táṣọ kó lè bá dúró nínú àṣàlàfíyàtú ẹ àlùmọ̀tẹ́dílá àṣàhìá ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters and brothers wa ẹ̀jí ká mọ̀ pé tàtàsíbí ọjẹ́ ọ̀kan nínú ìtọ́lọ̀ nítorí ẹ̀dá wa wá sílé ayé làwọn mọ̀láṣà fi ń sọ pé wáyé tó tún fẹ́ dẹ̀dà àwọn tí wọ́n ní wúlò àwọn tí wọ́n ní ṣe subhanallah nígbà táwọn mọ̀láṣà wa sọ pé àní ń ṣe ṣe ìwọ sọ̀rọ̀ àwọn mọ̀láyíkà wa sẹ́mọ́ la kò ní dákọ́ sẹ́mọ́ la ó yẹ kó wà nínú àwọn tí ọlọ́run dá tí ó máa fi mú ìbáṣe ọlọ́run pé ah, ọlọ́run dá èmi èmi ń ṣe subhanallah èmi ó máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba wa ọlọ́run bá ní wal malaikatu yusabbihuna bihamdi rabbihim ọlọ́run bá ní gbogbo àwọn mọ̀láyíkà tí wọ́n bẹ lókè gbogbo wọn ni wọ́n ṣe subhanallah fún ọlọ́run ọba wọ́n sì alhamdulillah fún ọlọ́run bá ní gbogbo ìgbà ní gbogbo àsìkò láyà sòrún láyà sòrún àwọn yìí kò kí rẹ̀ wọ́n wọ́n kì í sinmi wọ́n kì í jẹ wọ́n kì í mu wọ́n kì í sùn kí làwọn ṣe tẹ̀síbí tahlil tahmid wọ́n máa kí ọlọ́run wọ́n máa yin ọlọ́run àtẹ̀síbíhu àwùjábà wùlọ́hu alákùnlé máa fi samawati wal ard ọlọ́run sọ́nà ayà kan ipe gbogbo àwọn alam tara anna allaha yusabbihu lahu man fi samawati wal ard ọlọ́run bá ní síra nàbí sóòrì ní àbọ̀ọ́mà ipe ọlọ́run bá rẹ̀ Allah gbogbo tí ń bẹnu sánmà àtìlẹ̀ gbogbo wọn ni wọ́n ṣe subhanallah fún ọlọ́run wọ̀tọ́ irun sọ fàátìn orí ẹyẹ tóun náà tó bá gbéra tí ń lọ tó da ìyẹ́ rẹ̀ tó dalẹ̀ báyìí tí wọ́n lọ ọlọ́run bá ní subhanallah ní wí lọ́yẹ wọ̀tọ́ irun ìwọ́n mi èèyàn kílódé tó ní sọ subhanallah kílódé tó ní sọ subhanallah ìlàárọ̀ tó ní sẹ́rọ̀ lẹ̀ tó fi sínú àwọn kan tó mọ̀ sí lẹ́yìn ọlọ́mọba ni kullun ọlọ́run ni gbogbo àwọn ìdá tí mo dá yẹn kullun ìkọ̀kan nínú wọn alima salatahu wa tasbihahu gbogbo ni wọ́n mọ ìjọsìn gbogbo àwọn nǹkan tí kò lè sọ̀rọ̀ àwọn nǹkan tí kò lè kó lójú kan ọlọ́ni wọ́n mi ṣe yìí ọlọ́wọ́n bá ní kò sí nǹkan kan nínú tọmọdá illa yusabbihu bihamdihi àbí kọ́ máa ṣe subhanallah fẹ́mi ọlọ́run kọ́ máa ṣe alhamdulillah fẹ́mi ọlọ́run walakin la tafqahuna tasbihahum ọlọ́wọ́n bá ní àmá o ẹ̀yin ọmọ èèyàn ẹ̀ní gbọ́ọ̀yé ẹ̀ní màmí wọ́n ṣe ń ṣe àmọ́ wọ́n ṣe kíní wọ́n ṣe tí wọ́n wà nù wọn ọlọ́run ni wọ́n ń ṣe bọ̀dá ẹ̀ ní màmí wọn ṣe ń ṣe bọ̀dá àwọn mọ̀ bá wa ṣe ń ṣe láàrin ara wa ìjọ wọn ṣe ìjọ wọn wà náà mùsàbíhìn àwọn ànábì ọlọ́run ọba nínú àwọn ìjọsìn tí ọlọ́run ọba aláàgbé kọ́ wọn lọ́rùn wípé àwọn màláíkà ṣe ẹ̀yin náà gbọ́dọ̀ dákẹ́ òun náà ni kí wọ́n máa ṣe subhanallah wa bihamdihi ẹ̀rẹ̀ ànábì wa musa alayhi salatu wa nígbà tó ọlọ́run ọba aláàtọ́ ránṣẹ́ oníkọ́ ala rabbi shrah li sadri wa yassir واهل العقدة من لساني يبقوا قولي إنه آية أني وأشركوا في أمري أني أوسي مو هارون كو في سكجي من إنه سيداوي كما جبنك أشركوا في أمري أوال صيدي أواني كي نسبحك كثيرا kálí pọ̀ lẹ́ni tí ọmọ sí subhanallah subhanallah subhanallah alhamdu subhanallah bí wọ́n ti ń sọ lẹ́nu bẹ́ẹ̀ náà ni wọ́n káàkiri ọ̀dọ̀ àwọn èèyàn ipe kò sẹ́lú mi ìtọ́jà tẹ̀sí ọlọ́run Allah nìkan ló bá tẹ́ ká máa sìn ẹ má sin nǹkan míì má ẹ má pe nǹkan míì má ẹ má gbọ́ àlọ́ lọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì má lẹ́yìn ọlọ́run Allah ọba olùṣe ni ọlágbára kò kí sọlẹ gangan kò kí kó lágara kò kí kú kò kí gbàgbé gbogbo àwọn àfa àtọ́ bá fẹ́ wàrasátù làǹbíyà tí ọba mú subhanallah níṣẹ́ kò tí ì máa ti ń ṣe kéde bí ọkà máa sọ lẹ́nu yọ ọmọ padà adébọrẹ́ káàkiri lù ẹ má sọ ògùn mọ́ ẹ má sọ ẹyọ mọ́ ẹ má ṣe ọ̀sùn mọ́ yọ ọmọ sọ tẹ́lù níbà títí tó fi pàdé ọlọ́run torí iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run ní fi ẹ ọlọ́run bá sọ pé mọ́tà sọ pé wọ́n ọlọ́run fi haruna sẹ́gbẹ́ sẹ́gbẹ́ mi kájọ máa sọ subhanallah katira yẹ wọn náà dùkúrà kàkà ṣe yẹra kásì mọ̀ náà ti wọ ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ anábíwá muhammad sàlá ńkọ́ ọlọ́run wasabbih bihamdi rabbika wasabbih bihamdi rabbika wastaghfiru ìrẹ́ anábì máa ń sẹ́ subhanallah máa ń sẹ́ subhanallah má dákẹ́ láàárọ̀ àtẹ̀rọ̀lẹ́ kọ́ mọ́ subhanallah àwọn olùgbàgbọ́ òdodo kọ́ ọlọ́wọ́n bá aláni yá ayọ́ lẹ́dẹ̀rẹ̀ àmọ̀nù ọlọ́ni mo pẹ̀yẹ olùgbàgbọ́ òdodo òdòkòrò láàrín kẹrọ kẹfìrọ ẹ máa ṣe díkiri gan o wàsábì òhòhò bókàràtà òun wá àṣìlá ẹ máa ṣe subhanahu láì láàárọ̀ ẹ ṣe máa subhanahu láì ní àṣìlá lásàlẹ̀ ní àwọn èdè Yorùbá tí wọ́n yọ látara alárúbáwá ní àṣàlẹ̀ wá àṣìlá ẹ máa ṣe subhanahu láì ní bókàrà láàárọ̀ kẹ máa ṣe ní wá àṣìlá àti àṣàlẹ̀ ìyẹn nírọ̀lẹ́ ọlọ́run sọ níròyìn àwọn ẹni rí ó ní sàbí ìwúdáwò fi hà ọlọ́mọsá fi mìíràn sáàrin wọn ọlọ́run fi wọ́nà sáàrin wọn ọlọ́run bá ní àwọn mọ́sálásí tá a kọ́ kalẹ̀ yẹn sàbí ìwúdáwò fi hà àwọn nǹkan ọmọ sí sọ̀rọ̀ àná láì bẹ́ẹ̀ ní àwọn o àwọn olùgbàgbọ́ òdodo bílgòdó wí wọlé àṣọd wọ́n mọ̀ sí láàárọ̀ wọ́n mọ̀ sí nírọ̀lẹ́ àbí tó bá rúkú jama kí ni ó wí subhanallah bó ṣe ń sọ iná lọ́mọ sọ fún gbogbo àwọn èèyàn tó bá ti pàdé tí wọ́n ń sógun pé subhanallah ẹ̀yin lẹ́ ń sógun subhanallah ẹ̀yin bọ̀ nǹkan ẹ̀yin bọ̀ nǹkan kan subhanallah ẹ̀yin tó ń gbàgbọ́ nù nǹkan mí subhanallah ìwọ́n tó sùn kámọ́ra subhanallah ìwọ́n tó sùn kámọ́dé ọgbàgbọ́ lọ́wọ́ bá ó lè ọ̀ká gara láti ṣe ń tọ́n fẹ́ ló fi lọ́dọ̀ èṣù ni àbí kí lọ gbàlérò ga tó fi kú lọ́dọ̀ ọlọ́run tó fi lọ́dọ̀ èé máa béèrè nǹkan tó fẹ́ lọ́dọ̀ ṣẹ̀tọ́ kí là ń fẹ́ tí ò ṣe wájú ọlọ́run ọlọ́run ní ẹpẹ̀ mi máa ṣe kíni ọlọ́run bá ní ẹpẹ̀ mi máa ṣe kíni ọlọ́run ní máa dá ní lóhùn kí ló tún wá wákàkí kọ́ ọkàn sọ́ńtọ́ fẹ́ fún ọlọ́run ọba kọ́ ọ̀dẹ̀ fi orúkọ rẹ̀ pé inú àwọn orúkọ tí ń jẹ́ kọ́ ọ̀dẹ̀ ipò lè ràn wá lọ́wọ́ ó lè kún wa lọ́wọ́ ó lè fún wa a sì gbọ́dọ̀ bẹ̀rù ẹlòmíì lẹ́yìn ọlọ́run ipò lè gbà lọ́wọ́ wa àbó lè dá wa padà sẹ́yìn àbó lè pa wá tọ́ọ̀ bá ti ń bẹ̀rù subhanallahi nítumà ọlọ́run ti di méjì lẹ́gbẹ̀ẹ́ rẹ tọ́bádé ní ọlọ́run ọba mi kún ọlọ́run ọba ó ti fi àléébù kan ọlọ́run pé ọlọ́run ọba aláwọ̀ lè dá sí sàmì pẹ̀lú ẹnìkejì tó fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kẹ́mi wọn mọ́ kàn dá ipi àlá nìkan náà ni ọba tó dá wa ọba tó lè ṣe gbogbo nǹkan a khairu min ad-dunya wa kulli mata'iha ọlọ́wọ́ bá ala subhanahu wa ta'ala ń sàdáyé fún ayé pé ẹ̀rí káàmà ṣe subhanallah yìí ó o ládàá téèyàn gbà torí téèyàn ò rí ń bẹ̀ gbogbo ohun tọ́lọ́wọ́ bá aláàtó sínú ayé yìí lọ gbogbo nǹkan gbogbo gbádùn tó wà nínú ẹ̀ subhanallah alhamdi yìí nígbà táwọn tálíkà tí wọ́n sọ fún anábìwá Muhammad sallam wọ́n ní dáhàbà ha lè dùfúrú bí ojú wọ́n ní àwọn olówó àárín wa wọ́n mọ̀ ti lọ pẹ̀lú àwọn owó tí wọ́n gbé kalẹ̀ ní mọ́sálásí tí wọ́n gbé kalẹ̀ fún ṣe ọlọ́ ànábì ní ẹ̀yin náà ẹ máa ṣe subhanallah <laughs> ẹ máa ṣe subhanallah ẹ̀yin náà ẹ rí orí ńlá lọ́dọ̀ ọlọ́run ànábì ní lè an akula subhanallah walhamdulillah ànábì ní kí n sọ pé subhanallah kí n máa sọ lójúmọ́ kí ní subhanallah kí ní walhamdulillah wàlá ilá ilọ́lá wallahu akbar kí wí àwọn ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ahabu ilayya mimma tala'ati alayhi shams ó dùn mọ́ mi àṣìfúnmẹ́tì tí mo ní lọ́jọ́ yẹn inú mi dùn ju kí n rí gbogbo orí tọ́jẹ́ pé ó wà nílé ayé tí oòrùn máa ràn sí lọ ṣàǹfí oòrùn tó bá ti ràn yóò ràn kárí ayé ẹ̀hẹ̀ gbogbo tí oòrùn ràn sí òun náà ní gbogbo tọ́lọ́ndá kí wá ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar kí n rí ṣe lójúmọ́ ó dùn bá mi mo nífẹ̀ẹ́ sí ju kí gbogbo orí ayé yìí kọjá tèmi lọ ọwọ́ lọ́lọ́wọ́ òkè ọ fi kọlu mizan inú ọlá tó wà fún subhanallah òun náà ni pé tó bá dijú alkiyama wọn máa wọn ṣẹ́ wa فأما ما ثقلت موازينه هو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية wọ́n wọ́n sẹ́jọ́ àlùkìyàmà wọ́n tún wá wọ̀n wọ́n náà tó máa wọn ìrún rẹ àwẹ̀ rẹ hajj rẹ zakat ẹ gbogbo dáadáa tó ń ṣe àwẹ̀ òwe sáwọn òbí ẹ wọ́n wá gbé wọn náà lórí ẹ lójúdọ́kan ìjọkan tí abúlé àgbọ̀n sóòlì tó gun igi àwọn ọ̀pọ̀lọpọ̀ náà sáábí wọ́n wá ń ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ wọ́n wẹ́ wọ́n fẹ́ mọ ojú ara wọ́n fẹ́ mọ rẹ́rìn adábìnrin sẹ́ẹ̀rí ẹsẹ̀ abúlé àgbọ̀n sóòlì ẹ ọ tẹ̀sùn wọn níjọ́ àlùkìyàmà nínú sẹ́ẹ̀rí rẹ̀ ju tẹ̀rù lọ wọ́n máa gbé wọn gan sórí ẹ̀ tó ṣe jẹ́ pé ọ̀gbọ̀dọ̀ lẹ́bọ lẹ́rù tó bá lẹ́bọ lẹ́rù wọn ṣe ní wọn sẹ́rẹ̀ wọn kàn júwe ilé ìyà fún ọ ni ilé ìyà ilé ìyà gbére bẹ̀ ni kì í ṣe ilé ìyà jíjẹ téèyàn padà kó mbẹ wọn kí wọn sẹ àwọn kòfàr kí wọn fẹ́ wọn bẹ kí ló bá dọrùn kí wọn fẹ́ wọn nítorí ìbàjẹ́ gbódógbò láyé náà ṣọlá kìtà láyé àbátọ́ náà àmàlò ọlọ́run bá ní gbogbo ẹni bá ti sẹ́bọ̀ tó wá ti kú láyé gbogbo iṣẹ́ ti bàjẹ́ kí wọ́n fẹ́ wọ́n wọ́n wọn sẹ́rẹ̀ wọ́n wọn sẹ́ bú àwọn mòmìnì nìyí àbáwọn tí wọ́n ń ṣẹbọ kéékèèké tọ́jẹ́ pé ẹbọ yẹn kò sọ wọ́n di kèfèrí bí ká máa búra pẹ̀lú ẹni tí kò kí sọ́lọ̀ bí ká máa ṣe rìyà kárí mi gbogbo àwọn eléyìí ọlọ́wọ́n bá àlá ó lè padà fèrè ìdíyàn tí yẹn bá kó nínú náà rẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọn bí ó yé wa yí pé subhanallah ó wà nínú àwọn nǹkan tó jẹ́ pé tẹ̀yìn bá ń winú ayé tí wọ́n bá kó ládàá yẹn wá tí wọ́n bá dà sí òṣùwọ̀n òṣùwọ̀n yẹn máa tẹ̀sùwọ̀n ó máa tẹ̀sùwọ̀n tí tó wá dọ́mọ̀ àdìjánà ànábì ní kẹ́límà táàni ànábì ní méjì ń bẹ kẹlẹ́mà méjì náà ni ẹ́ khafifata ni ala lisan wọ́n mọ̀ fúyẹ́ láwọn kò lè fún ọ láti wí very very easy habibata ni ẹ̀yìn sakilata ni fil mizan àmọ́ méjèèjì yẹn tẹ́yìn bá wí tọ́wá ti wí jáde báyìí bó ṣe fẹ́lẹ́ tó yẹn ọmọ ń tẹ̀sùn níjọ́ lè kíyàmá habibata ni ila rahman ọlọ́run nífẹ̀ẹ́ sí kẹlẹ́mà méjèèjì gan Allah nífẹ̀ẹ́ sí gan anabi ni subhanallah wa bihamdihi subhanallah alazim ọmọ ìyá mi bò lọ fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ayé rẹ̀ báyìí ọ̀wọ́ àárín ṣe lójúmọ́ wà á wàsìkò tó ń lò lórí Facebook wàsìkò tó ń lò lórí Twitter wàsìkò tó ń lò lórí WhatsApp wàsìkò tó ń lò lórí TikTok wàsìkò tó ń lò nínú eré ọjọ́ wa lọ wọn lásìkò tí tó kọ́ ọmọ bọ̀ wá wàsìkò tó ń lò nípa afẹ́ káyíjọ káyíjọ káyíjọ eré lọ́kùnrin tá à ń ṣe o àtẹ̀ṣẹ̀ ní bá gbé fóònù lọ́wọ́ yìí ẹ̀kan méjì tó máa ṣe yẹn ilé àmọ́ náà sọmọ wòlọ́ àfẹ́gbọ́nà bá sànú inú kọ́ máa ṣẹlẹ̀ àbí kọ́ máa ṣeré eré yẹn gan-an eh, òun wéṣìtì táìmù torí ọlọ́run ọ̀dà òféré ọmọ àkàlákùnà sàmà àwọn àrùdọ̀ ọmọ abẹ́yìn náà máa dá ibi ọlọ́run náà dá yín fún kẹ́ máa wá gbá bọ́ọ̀lù ọlọ́run ọ̀dá yín fún kẹ́ máa torí nǹkan tó pàtàkì ni nínú tọ́lọ́run torí ọ̀dá yín onáà ní subhanallah wa subhanallah ilaahi abẹ́lẹ́ ọ̀kọ́lọ́mọ́sàdì ọ̀rọ̀ ọ̀run láti máa ṣe lágbára ọlọ́run bá wa anábì ní abdul kalami arba àwọn ọ̀rọ̀ tó nípa tó tóbi wájú ọlọ́run ọba tó lọ́lá mẹ́rin ni subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ọlọ́run bá ní alimalu walbanuna zinatul hayati dunya walbaqiyatu salihah khayrun inda rabbika thawaban wa khayrun amala ọlọ́run bá ní ilé ayé àti àwọn ọmọ owó àti ọmọ àti gbogbo tó wà nù ayé tẹ́ ń kójọ yẹn ọlọ́run bá ní ẹ̀sọ́ ayé lásán ni ayé nìkan lọ́mọ wọ̀lùbá kìyàtò èyí tí ó wá sẹ́kù fún yín tí ẹ̀mí bá ti bọ́ ọlọ́run ọba ni òun lóore òun dẹ̀ ó sì ṣe fọkàn sí pé yóò mú yàn wàlìjánà ọlọ́run ẹ̀rí gbogbo owó dúkìá tẹ kó jọ sílé ayé yín sí kò ní sàǹfààní fún yín lọ́run èyí tí ó ṣẹ́kù oyé tẹ́ bá wọnú sàárè àbí tẹ́ bá wọnú sàárè kí ní ògbé wọnú sàárè lẹ́yìn aṣọ wáyé tìyẹn jẹmọ́ aṣọ wáyé tìta wíwí náà tó bá ti pẹ́ yọ́pàdà sí kíní yọ́pàdà wá jẹ́ra tọ́ba dìde inú sàárè báyìí ó dìde ní òhò ni kò ní sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ṣe aṣọ lára rẹ̀ ìjọ wa sẹ́kù tọ́lọ lè bá òun náà ní tọ́ bá fi pamọ́ nígbà tó wà láyé nínú ìbáadà ànábìrì àwọn albáàkì yàtọ̀ sọ̀lẹ̀hàtì àwọn sàábà ní albáàkì yàtọ̀ sọ̀lẹ̀hàtì tọ́lọ̀ sọ́nu kùrán yẹ àwọn sọ́lọ́bù sọ́lẹ̀ wọ́n ní òun náà ní subhanallah walhamdulillah wàlá ilá ilàlá wallahu akbar wàlá haula wàlá quwwata illa billah yàtọ̀ yalbaqiya wọn ni tí ó sẹ́kù ní ẹjọ́ máa mọ́ fásitì rẹ̀ ṣeré o ojí lóru ọlọ́run máa ń tọ́fẹ́ ṣe nítọ́fẹ́ ṣe lọ́ti wà ń lẹ́yìn o ọlẹ́sibìsì ọlọ́run máa ń tọ́fẹ́ ka nítọ́fẹ́ ka lọ́ti wà ń lẹ́yìn ọfẹ́ di ẹrù sọ́run ọfẹ́ fi nǹkan pamọ́ tọ́fẹ́ ló lè bá ní ilé gbére ilé tí bí fásitì kò díẹ̀ ni ọwọ́ ọlọ́run máa ń tọ́fẹ́ fi pamọ́ subhanallah wa bihamdihi subhanallah al-azim التسبيح والذكر الذي ختم به آياته رسول الله صلى الله عليه وسلم wọ́n ní nígbà tó kù sàtà tí ànábì fẹ́ jáde láyé sallallahu alaihi wasallam ọlọ́wọ́n sọ fún ànábì pé gbogbo àwọn àtikáàrù tó ń ṣe máa ń ṣe lọ àmọ́ mójútó àtikáàrù méjì tó sàlékún lérí àtikáàrù mélòó méjì idha jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi ìtòkù ní pé máa ṣe subhanallah kọ́dẹ̀ máa tọ́ra kúrìjì torí àsìkò ti ṣe kí ni àsìkò ti tó wọ́n fi jẹ́ pé àsìkárù tá náà bí tẹnumọ́jù ní àáfin àyàtìhì ó ní subhanallah alhamdu astaghfirullah wa atubu ilayh subhanallah alhamdu astaghfirullah wa atubu ilayh subhanallah alhamdu astaghfirullah wa atubu ilayh wọ́n ti máa rí amaratil maut ní kọ́mọ́tì ìyá àmọ́ tí wọ́n bá ń rò pé àyímọ́ olè ṣe kíní kò lè ya bóyá torí ààrẹ àbó òun ro àwọn èrò oríṣiríṣi tó ń wò pé ah tó Allahu alam ọlọ́run nìkan lọ́ba tó mà torí kò sẹ́ni kan tó ń gbà tó ń máa kú àbí yẹn ti dàgbà ó ti darúgbó tọ́jẹ́ pé èyí náà wò pé tọ́ àsìkò lókùn tá ń ṣe kíní tá ń retí ìdọ́gbọ̀rọ̀ pọ̀ náà àdúrà òun náà ni subhanallah subhanallah tọba wọ ọlọ́run ó lè dẹ́nu ẹ̀ padà tọba tẹ wọ ọlọ́run ọba ó lè payọ̀ àmọ́ ń dárí àwọn èèyàn sábà ní sọfáìfẹ́ kílógún tó ọmọ dẹnumọ́ subhanallah alhamdulilayi subhanallah alhamdulilayi pẹ̀lú kí ọjà ìmẹ̀rẹ̀ kú lára gbogbo táwọn èèyàn ń sìn tí kò kí ṣe ọlọ́ mọ̀kútàdáyà tòhú ọ pàtàkì ju wíwí lọ mọ̀tàkọ̀lábà tòhú bá a ṣe ń sọ yẹn ọ̀yìn ọgbọ́dọ̀ jẹ́pà bìlífẹ̀ nínú ọkàn délẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó ní kò sí àlébù lára ọlọ́run tọ́lá pé inú ara yìí náà ló ti ń sọ pé ebi àwọn àbá sàdúrà sàdúrà àdúrà wọn lágbà ibẹ̀ náà ló ti ń sọ pé tani ò mójútó àwọn ọmọ báyìí tani ò mójútó ọmọ báyìí tani mójútó ọmọ gbàdọ̀ wà láyé ọlọ́run yìí sọlẹ̀ àrífikẹ̀rẹ̀ fẹ́ ọ̀pọ̀ àgbọ̀dọ̀ fi láì sí àgbọ̀dọ̀ fi ti sọ́dọ̀ ọlọ́run bá wa ẹ̀yàn miami mọ̀wá tí lọ tẹ̀síbí àwọn àyẹ̀wò láti máa ń ṣe tẹ̀síbí wọ́n ní àwòkọ́tù lẹ́lẹ̀ wà náà wọ́n ní gbogbo gbà lẹ́nu lè máa ṣe tẹ̀síbí gbogbo gbà lórí máa ṣe kò sígbà kan tán nípa máa ṣe torí pé zikiri ni àmọ́ haasa tán bá dàlẹ́ fajiri wà bá dàlẹ́ àṣà àmọ́ èyí tó pàtàkì tọ́lọ̀ ń bí ilé ìpawálà subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi àṣìṣe látọ̀dọ̀ ọlọ́run wasabbihuhu bukratan wa asila ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wasabbih bihamdihi ilé anabi máa ṣe subhanallah bil ashi nírọ̀lẹ́ wal ibika àti láàárọ̀ ọlọ́run ní wasabbihuhu bukratan wa asila ibika àti bukra mánà kanáà a máa ṣe ní gbogbo ẹ̀yìn àṣùbá ẹ̀yìn àlásàrì ló sì wà nínú àtikárù sọ̀bá wal masa ẹ̀mẹ́jì wọ́n rí subhana allah bihamdi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimat wọ́n te man kanju ipe o se wari gbogbo askaru se o wan kanju bayan ka kasele abo lezam abo abin ka kasele wọ́n ní man gbàgbé láti wí subhana allah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimat mo sì gbàgbé láti sájọ ọlọ́run níbi aburú ayé àwọn olùdókè kalimatillahi ta'ala ní sáré máa kàlà mẹ́ta mo sì gbàgbé láti sáde ọlọ́run ọba kábúrú ọjọ́ yẹn kọ́mọ̀sí ọ aburú ọjọ́ yẹn òun náà ní bisimilahi lẹ́bí láyà dúró má sinmi ṣe òun fẹ́lá láti sàmà òun sẹ́lẹ̀. àtikárò ogun ìṣẹ́jú márùn-ún yẹn ti ṣe o àmọ́ ìyá nílẹ̀ nílẹ̀ ní àwọn búrọ́dà ìbádi sálámà tàwáì ọmọ àgbé fóònù hello níṣẹ́ ń lọ yẹn <laughs> níṣẹ́ ń lọ yẹn bí ṣe ń lọ́nu ayé ńlọ́dọ̀ àwọn àkà ńlọ́dọ̀ àwọn àdìjànú ńlọ́dọ̀ àwọn olójú burúkú ọwọ́ kàṣíkàrù kò tó jáde àti káṣìrìká sàlámù alẹ́kùn ó kí wọn àfi òkèrùn àwọn ìgbà tó káṣìrìká náà ẹ̀lọ́ ó tún jáde ọbẹ̀ ti tẹ̀ fún lọ ó ní kàṣíkàrù sọ̀bá wà nùsà ó wà nù ayé yìí ọfẹ́ jẹ́ ọfẹ́ mo nírọ̀rùn ọ̀ kàṣíkàrù ọfẹ́ kọ́ ọbẹ̀ kọ́lọ́ ọba aláwọ̀ sọ níbi aburú àwọn àdìjànú àwọn ṣàyàdí ní jíni wàlíyìn sẹ́wọ́ kaskar tó kílọ̀ wọn ṣe nú ayé ẹlòmí gbọ́lẹ̀ ń bọ́ àmọ́kọ̀ ó jèrè yín mánì rẹ ó sì jìyà yẹ kaskar torí ọba pàtàkì ni ọlọ́run ní ṣe kíní ọlọ́run ní pàwọ́ láṣẹ rẹ wọn ni àwọn àyè àti tó bá ti tẹ̀ fọ́lọ́n lọ́wọ́ yìí kí ló sọ ọ̀nà ṣe wò láha èmi ti mú kó fọ́lọ́n gbogbo àléébù gbogbo àbùkù eh, gbogbo àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó tó bá tó fẹ́rí kalẹ̀ ó ní subhana subhanallah subhanallah subhanallah eh rabbiyal a'la rúfó ní subhanallah rabbiyal azim subhanallah rabbiyal azim subhanallah rabbiyal azim nínú kó tọ́wọ́ fẹ́rẹ́ kalẹ̀ ńkọ́ subhana rabbiyal aala subhana rabbiyal aala ìwáyà oríṣiríṣi lọ́wọ́ òtún yìí tọ́pọ̀ jù subhanallah subhanallah rabbiyal azim subhanallah rabbiyal aala wọn ló wulẹ̀ mẹ́ta mẹ́ta subhanallah tó wù yẹn ọ̀dà kọ́ ọmọ tó máa rẹ̀ tó bá rúkú o òun náà ní fi wọ́ ọlọ́run ọba kò sí ẹlòmíì tí mo fi sẹ́gbẹ́ rẹ̀ ó ma ó kì í sọ̀lẹ̀ ó kì í òkè gbàgbé kò sí láìsí kan ní ara wọn lọ ọmọ kan gá kó olùgbò láìsí táwọn èèyàn fi ń ti sọ́dọ̀ rẹ̀ èmi tẹ̀ o èmi fẹ́rí kalẹ̀ o nítorí máa rò tọba tọba ń ṣe sùjúdù àti ẹ̀rọ kọ́ nìyẹn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó láwọn ẹni lè wọ́n ní fi buyutin azina Allah wa turfa oyún kára fi asmuhu ilé ọlọ́wọ́n bá wọ́n máa lọ bẹ̀ wọ́n máa lọ lè ṣe kíni wọ́n máa lọ lè kírun ilé tọ́lọ́wọ́n bá aláàní káwọn èèyàn kọ́ kalẹ̀ fún wọn lọ sọ́bí lahu fiha ayé fil masajid tí wọ́n ti dé mọ́sálásí ní tí wọ́n máa wí nìyẹn subhanallah àwọn tó wà ní mọ́sálásí tí wọ́n wá ń pè ṣé wù gan wọ́n sọ̀rọ̀ pé àlébù ní ká máa pe ọlọ́run ká tó máa pe ṣéwù àwọn ní ya ṣéwù nìkan ọ̀rọ̀ ti dàrú máa wọ̀nyẹn lọ́wọ́ ẹ̀yìn alùsúnnà ẹ̀yìn lẹ́yẹ àwọn èèyàn bá dàtọ̀ fíkìlá ẹ̀yìn kẹ́ máa sàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn ẹ má jà máa ó alùsùnà kò fi já o innamal mu'minuna ikhwa bá a sọ jòkólẹ̀ yìí ọmọ ìyá ní gbogbo wa o tí ọba sí mọ́ni lára wa ní wábí o gbogbo alágbà ọlọ́run gbọ́ káde máa sọ sùúrù fúnra wa káde máa sàdúrà fúnra wa káde máa sàmójúkò fúnra wa káde máa fúnra wa ní excuse káde máa sọ̀rọ̀ ara wa dáadáa káde máa pàkíyèsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti pẹ̀lú làákàyè kájọ wọn máa bẹ̀lọ́ ọba fúnra wa pé ọba tó fi wá sẹ́gbẹ̀ ara wa tó kó wájọ láyé ń bí kọ́mọ́sà tó ń dà wá papọ̀ nínú àlùjánnà rẹ̀ ọ̀là agbára ọlọ́run ọba iṣẹ́ pọ̀lẹ́ o ẹlẹ́ẹ̀kẹta ìdẹ́mọ̀ nísìsọ ilọ̀lọ́ gbogbo àtàwọn èèyàn tí wọ́n bá fi tí ó da fún ọlọ́run kẹ́nìkan kọ́kàn ní àjẹsù olúwa wa tó bá ti gbọ́ ó ní subhanallah ibi jésù kò kìí ṣe ọlọ́run ọba wọn kẹ́nìkan tó bá ti ní bá ti ń pọ̀fọ̀ wípé èèyàn ayé o ó ní subhanallah ayé ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn ọlọ́run ọba wa kò sígbà kejì fọlọ́run tẹ́nìkan bá tún ṣe àléébù kankan ọlọ́run wípé a pè é pé pé láti jẹ́ ikọ̀ dáhùn ọmọ yẹn náà padà wá kú náà ni ó ní subhanallah wọ́n fi àléébù sára ọlọ́run ọlọ́run mọ nítorí tó fi ṣe kíní tó fi ṣe bẹ́ẹ̀ iṣẹ́ bọ́mọ lọ́wọ́ ní subhanallah mọ́ wí ikú yọ tẹ́nìkan bá ń wí ikú yìí ajé ògbàjẹ ajé ọba yẹn ta ó ní subhanallah sábà ti ń gbọ́ ni wọ́n máa sọ subhanallah ọlọ́run ní subhanallah ada botanu azeem ọlọ́run sọ ní koran pé nígbàtẹ́ nìkan sọ̀sọ̀ kú sọ kanú àwọn ẹni rí oní títún bí fọ́lọ́wọ́ bá mímọ́ fọ́lọ́wọ́ bá eléyìí tẹ́sọ̀ yìí aburú ńlá ni lẹ́yìn gbàtà bá kẹrùn wákàtí márùn-ún tán tàbá sálámà tán kí láàkọ́kọ́ sí jama eh, astaghfirullah mélòó mẹ́ta kí ló dé tàbí astaghfirullah sáà lè sẹ́lọ̀ lè rìn tàbí sálámà tàwọn astaghfirullah láì sì pé èèyàn jáde nílọ sí láì sì pé èèyàn ń wòwò kówó tán wọn ní ẹsẹ̀ fún la láì sì pé èèyàn ṣe kà wọn ní ẹsẹ̀ akírun tán àwa ní ẹsẹ̀ fún la ìtumọ̀ òun náà ni pé bá a ṣe wù ká kírun tó bó ṣe wù ká dúró déédé tó lè rún ká fọkàn sírun tó a lè yin ọlọ́run a lè kí ọlọ́run bọ́lọ̀ ṣe tó àwọn sọ fọlọ́run ọba pé bá a ṣe kí ọ Allahu Akbar bá a ṣe yìn ọ subhanahu

قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خشوع أين الخشوع أين الخشوع في الصلاة àbí wọ́n ti owó sẹ̀ wọnú àkáǹtì ẹ̀ nígbà tó ń sálọ̀ lálọ́ tó dé pé aláà tó ti báyìí gbogbo tó owó yẹn sẹ̀lọ́ sẹ́kì ìyàwó lọ́wọ́ ní tọrọ àforíjì ó ti ṣẹ̀ kò sẹ́ni kan tí ó kẹrin tí ò ní sẹ̀ náà fi ní ká máa sáà sàfọ́ tábà tí wọ́n sáà sàfọ́ láyẹn tán pàtàkì àwọn àsìkárù tí wọ́n ní ká máa kà iná àwọn àsìkárù sáà níbi pàtàkì fún wa òun náà sùbà alhamdulilayi thirty three wallahu akbar eh, thirty three àbí thirty four àmọ́ tó wá dé pé thirty three lọ́ba ṣe fún wallahu akbar ọwọ́ àfi la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa la kulli shay'in ẹyọ kan ó fi kún ọ̀nà méjì yẹn lèyìn lè gbà ṣe àlébìnrin tó yẹn bá wí bẹ́ẹ̀ lẹ́yìn orin oye búfara ti xatọ́ya wọ́n pẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tọ́ṣẹ̀ walau kana mithla zabadil bahar ìbá ọ̀kọ́dà bí ó do wọ́n wá ń parẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn orin kọ̀ọ̀kan ọmọ ìyá mi mélòó lókùn tó gbèrè wájú ọlọ́run àwọn sálámà tó dìde òsì sùwánù ńlá sùwánù àtọ́sí ní ká ṣe kéde nígbà tó fún adìẹ lóúnjẹ ẹlòmíín ṣe rẹ̀ ní olùkọ́ òdì ṣe kọ̀dẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀dẹ̀ tó wà ń bẹ̀ ni torí nígbà tí ó ti kánjú kọjá àlà ẹ̀yẹ́ ìgbà tá a ti wà ní sùfìlà máa ń ṣe gbogbo yẹn ẹgbẹ́ yàrá tí ó ti parí yàrá tí fún 1000 náà nù láàrin ìṣẹ́jú márùn-ún ìdí yàrá tí fún ní sí ń pè típ ní ṣe kíní yàrá tí fà ní yàrá tí fù yàrá tí fù yàrá tí fù yàrá tí fù kọ̀rọ̀ ọ̀rùn kọ̀ pọ́síbù kọ̀ sí yàrá tí fù pẹ̀lú bó ṣe wù yẹn àwọn bọ́ọ̀lù àsúnà náà àwọn náà ti rama subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah tó o bá fara balẹ̀ wí wọ̀n nígbà o torí ìdáná wí ni ìdáná wí kò wí wọ́n ní kò ní subhanallah ọ̀hún ṣe ṣíṣe ní kò jọra wọn lọ́lẹ̀ níbi àjàdó máa ń gbà wọlé sí kálukú lọ tọ̀tọ̀ ni èyàn máa wò pé iṣẹ́ ti wà ńlẹ̀ kọ̀dọ̀ sí nǹkan kan lẹ̀ kọ́lọ́mọdé ṣẹ̀wọ́ bàjẹ́ o ọlá agbára ọlọ́run bá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa síyàgò tẹ̀síbì wọ́n ní àwọn sígá rẹ̀ oríṣiríṣi tó bá wọ̀ olemani subhanallah subhanallah subhanallah subhanallah òun sì tẹ̀síbì náà ni tó bá wọ̀ kó ní subhanallah wa bihamdihi subhanallah alazim òun sì tó bá wọ̀ kó ní subhanallah wa bihamdihi ẹlẹ́ẹ̀kejì nìyẹn òun tún lé àbí tó bá wọ̀ kó ní subhanallah wa bihamdihi subhanallah alazim òun tún pọ̀ sí i tọ́wọ́sí wọ́n kó ní subhanallah adada khalqihi wa ridwa nafsihi wa zinata arshihi wa midada kalimatihi òun náà tún pọ̀ sí abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ìgbà tabaruku wọn ká máa ní subuhun kudusun subuhun kudusun fawaidu tasbih alákọ̀ọ́kọ́ ni pé wọ́n fi gíníkà ní tẹ̀sùbá àwọn bàbá wa níjọ́ ni wọ́n ti yọ tẹ̀sùbá ní tẹ̀sùbí wọ́n wá ní àwọn náà fẹ́ máa ṣe ọgọ́rùn oyé fún ànábì ní ẹ̀dá bá ṣe ọgọ́rùn ọlọ́run sọ àforíjì fún àwọn wá fẹ́ mú àwọn lẹ̀kẹ̀ oyé bíìdì táwọn ó tò papọ̀ lọ́gọ́rùn táwọn fi máa lè ṣe ọgọ́rùn wọ́n wá sọ ní tẹ̀síbí mísíbà hmm? gangan ní kíni ní orúkọ rẹ̀ nínú èdè lárúbáwá tẹ́gbẹ́ wá dé lábàtẹ́ wá ní ádà tẹ̀síbà ádà tẹ̀síbí wọ́n ní rédíò lọ́sọ̀rọ̀ Eh, yóò bá tó di lárúbáwá ní tẹ̀sùbí tẹ̀sùbá ìjẹ́ tẹ̀sùbá wà ní islam kò sí àyà fún kò sáájú sí ọlọ́run òfin á lò ànábì òsì lò àwọn sàábì òdò gbogbo ẹnìkan ó kó òkúta ó ń ka òkúta yẹn gbogbo àwọn afáàní kọra fáàsì ni ọwọ́ lànàbì sí kínní lànàbì máa ń kà ànábì sí ni ọwọ́ tẹ̀sí ń ka àtikárì yẹn tó bá dẹjọ́ àlùkìyàmà ọmọ ajẹ́rìí gbè yín ọmọ ànàró bí ẹ̀dá wípé èmi èmi ní màá fi ń ka àfikà mọ́sà yọ̀ǹda rẹ̀ wọ́ ọlọ́run ẹ̀ tẹ̀sùbà òye àpẹẹrẹ tí ń lo kẹfẹ́rẹ́ ni o àbàwọn jamaatu tẹ̀fẹ́ àwọn kàfàrà rẹ̀ ní háyà kódà tó bá ní ọmọ wọn lọ rí tẹ̀sùbà lọ́wọ́ ẹ̀ sùwárà láà ní fi ń fa o kò fi ṣẹ́ bọ́ o mo jára di pé wọ́n ní tẹ̀sùbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ olè jẹ́ wàlíì fáwọn ọmọ ọ̀kan ní wọn ní òṣè wàlíì àwọn fẹ́yàwó ni ẹ̀ bìdó ni wali wọ́n ní indahu eh, misbah indahu tasbah ẹ̀sìn kan náà tó ní lọ́dọ̀ àwọn yẹn ìmọ̀ta tó káfíìrì mùsùlùmí ló tẹ̀ ń ká fara àwọn mùsùlùmí bàbá sí kò fèmí oyé àtàwọn mọ̀ṣá ẹ̀fẹ̀ náà wọ́n fá wa wọ́n ní kò sí tó burú ké èèyàn lò tí ọ̀gbọ́n ti kọjá là àmọ́ ànábì ò sékè ànábì ò ànábì ò yẹn là wá wá gbámú ní òjẹ́ káwọn sékè ní ní ọjọ́ ká lò mọ́ àwọn ní tí ọ̀ bá ti ní àwọn nǹkan tí ọ̀ dánú irú àwọn nǹkan wo ní kéèyàn gbà pé kéèyàn fi ka àtikáà ọlọ́lá ju kéèyàn máa lò lọ bí kéèyàn gbà pé tẹ̀sùfà àyẹ̀ bó ṣe wà yẹn oye dúdú rẹ̀ oníṣẹ́ta fífà funfun rẹ̀ oníṣẹ́ta fífà rẹ́ẹ̀dì oníṣẹ́ta fífà àbí ká máa fi kọ́rùn ká máa wé mọ́wọ́ àbí ká máa fà á káàkiri lójú lójú títì àwọn àléébù náà nìyí kágúkú fi sílẹ̀ nígbà tá ànábì ọ̀sẹ̀ kínní tá ànábì òkúkú lò ká máa lò rí tá ànábì lò làkọ́dé ká nílẹ̀ fún fi rasulillahi uswatun hasana ọlọ́run bá ní ànábì àmọ́ àwọn afáwọn máa yanjú mọ́sálà yẹn torí àwọn èèyàn tó máa torí ẹ̀yà yàn kó nínú Islam lóbi jẹ́ pé àwọn tó ń pè ní bídíà gan bídíà gairu mukaffira ni wọ́n ṣe kínní ni wọ́n pè é kèsì bídíà tó ń mukaffira la tukaffiru ikhwanakum ẹni tó bá tọmọ ìyá ẹ̀ ní kèfèrí òun náà ti di kèfèrí tó ń tọmọ ìbá ṣe kèfèrí o nígbà yẹn níbẹ̀ máa ti tẹ́wọ́ àdúrà ó ti di kèfèrí kí làtọ́ wá ń sọ̀rọ̀ tẹ̀sùbáwò àwọn èèyàn bẹnu ayé táwọn náà láwọn ṣe sunna kọlọmọsà wà wọlé àánú ẹ abẹ́lọ́ fún wọn kọlọmọsà darí wọn padà sínú sunna mẹ́lúwa Muhammad sallallahu alaihi wa sallam tẹ́yìn bá ṣe subhanallah wa bihamdihi dáadáa إن سبحان الله بحمده عدد خلقه ولد نفسه وسنة عرشه دادا إن سبحان الله بحمده سبحان العظيم إن سدادا إن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين تيبان سدادا كلا ويري تيبان جاي على فقو هذا الذكر سبحان الله هو الذكر المتقف أي أجره dáadáa rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba dáadáa rẹ̀ pọ̀ tí ò ló ń kà ìyàwó ajuwa ìríya ẹ̀dọ́là àníhá nínú àwọn ìyàwó anábíwá muhammad sallam ìjọ kan ọkà sọba àtàn wájú òkú wọn ṣe àsìkárò ni wọ́n ṣe àbákò tó sọba ńlá ọbẹ̀ amúdí mbẹ wọ́n ka gbogbo àwọn àsìkárò nígbà wọn nígbà tí anábì bá wọn lórí tí anábì wá jáde á dé ìyá sì bẹ̀ ń bi títí ń ka àsìkárò lẹ́yìn àṣùbà àwọn lẹ́yìn máa ń jòkó ni àwọn obìnrin wa yìí ní kọ́lá mọ́sà bá tún àwọn náà ṣe ẹ̀hẹ̀ bọ́ọ̀ bá ti ṣe wúlúwú báyìí ó ti yí dàlùbá bù mọ́rí ó ti ṣe kíni ó ti sùn padà àwọn eléyìí àwọn efi àsìkárò ṣeré àwọn obìnrin àsàlàfíyàt kọ́lá mọ́sà sọ àwọn tiwa náà bẹ́ẹ̀ ànábì tó padà dé lẹ́yìn ló wákàtí méjì ànábì tó bá ìyá wa jùwèríyà níbi tí sàkàrà ànábì ní jùwèríyà oṣù tó wà ní eré ìṣesútọ̀ wà ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run sì wà látàṣù bá àwọn òbí dìde bí kéèyàn ọmọ kéèyàn tásùbà lágùn mẹ́fà àbọ̀ ẹ̀yìn kọ́ wà ń bẹ̀ dágùn mẹ́wàá àbọ̀ àbágo mẹ́jọ àbọ̀ ọmọ yá mi wọn kàṣíká wákàtí méjì lẹ́yìn àṣùbà èyí táwọn mójútó nìyẹn kìí ṣe mọ́tò mọ́tò ilé mọ́rajú káàkiri màtíríà tí ò ní jẹ́ bá kéyà fún yàn àbí màtíríà máa ṣẹ́kù tẹ́mi bá bọ́ ájá sùn lálẹ́ wọn ni òjíjọ́ kejì ṣé màtíríà ò ti sọ̀fọ̀ àwọn eléyìí ti gbọ́n àwọn ti ronú pé ah ìdókùn yẹn já mójútó ilé ayé yìí sọ́lọ́mà ní kálí ló ń bẹ̀. àdébísọ̀ sọ́wọ́n sọ fún ìyá wa jùwé rí àyí pé ah, lẹ́nu ìgbà tèmi wọlé tọ̀ tí mo wọlé padà yín sìn èmi ti wí nǹkan kan nǹkan mẹ́rin ni mo ti wí lẹ́ẹ̀mẹ́ta nǹkan mẹ́rin mo ti wí lẹ́ẹ̀mẹ́ta tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ èyí tí wọ́n tún sọ látàárọ̀ èyí tí wọ́n bá gbé sínú sùn èyí tí mi wíyàn máa tẹ̀sùn wọn. anábìrin subhanallah adada khaliki subhanallah adada خلقه سبحان الله رضا نفسه سبحان الله زنة عرشه سبحان الله مداد كلماته ọba sì wọ olèwí subhana yau kan subhana Allah adada khalqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimati kini kuma yi subhana Allah mo fọwọ́ lọ́wọ́ ba mako gbogbo àwọn àlébù kọ ọ̀la lébù lọ́dọ̀ tèmi àwọn dáńtì sọ pé ọ̀la lébù oye wọ́lọ́wọ́ ọ̀la lébù wọ́n kàn wí ogun ọ̀bí hamdihi èsì ahmadu ń dúpẹ́ fún lórí gbogbo tó ṣe fún mi adada kálíkì mò ń yìn ọ́ mò ń kí ọ́ mò ń sì ń dúpẹ́ ló ń ka gbogbo ẹ̀dá ọlọ́run ọba tẹ́nìkan ò mọyé rẹ̀ lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ ti kún ní tírílíọ̀nù tó wáyà bí ẹ̀hẹ́ bó ti sí ẹ̀wọ̀n bí wà tán ti fún ọ ní ládàá gbogbo ẹ̀dá ọlọ́run tó wà ní eré orí ìdọ̀ náà sì wọ́n ọlọ́run ọba ò ọ̀rẹ́ mò ń yọ pẹ̀lú ìyọ́nù rẹ lérí àdúrà yìí àbí zikiri rìdánàfì bó o ṣe yọ́nù sí tó wọlọ́mà bínú ọ̀rẹ́ ṣe máa ń dùn tí àwọn tó bá gbọ́ wọlọ́mà adada khaliki wàrídọ̀ nàfì wọ́n lọ́wọ́ bá wọ́sínà tá àríṣì yìí aládàṣì rẹ̀ ló tóbi jùlọ nínú gbogbo ọdọ́lọ́ndá mo wá fẹ́ kí subhanallah tí mo wúyì kó tóbi bí alára ṣe rẹ̀ lérí òtún wọn mi zinu ka arṣe wọn mi dáadáa kalimati ọ̀rọ̀ rẹ̀ kúláwó kan albaharu mi dáadáa ní kalimati lànà fi dalbaharu ọbìlà an tàn fada kalimatu ọbì wọn ti ọ̀rọ̀ ọlọ́run tàbá ní a máa kọ́ tàbá ń fi omi odò tàbí ń bọ́rọ̀ ọlọ́run ṣe wá tó wọn nìkan lọ́mọ yẹ ẹ iye náà ni mo ṣe subhanallah fún ọlọ́run ọba ànábì na mo ti wí ìyàwó náà bá tún mọ máa ń tutù ẹ̀ náà ìfọdà èmi náà gbà lẹ́nu rẹ̀ èmi náà mọ sí kíni èmi náà mọ wí ẹ̀yin ìyàwó wa ìdákun ìtàwọn ìyá wa ẹni ìsáájú tí wọ́n máa ń ṣẹlẹ̀ o àwọn ọkùnrin náà ká máa ń pè wọ́n sákèèsì káwa náà sì máa ṣe inú àwọn àǹfààní tọ́wọ̀ fún òun náà ni pé bihi mizan al-hasanat gbogbo ṣẹ́ẹ̀rẹ́ yọ máa ń wọn rùgbà ṣòkòtò rẹ bí ọ̀kọ́jà gbókò ẹsẹ̀ ládùjọ́ yẹn wọ́n wọn ọmọọṣẹ́ rẹ ọmọ ìyá rẹ tó kítọ rẹ rìn sígbà tó kí wọ́n wọn ọmọọṣẹ́ rẹ ẹ má máa lejú mọ́tẹ̀ bá ń kíra yín kò sí kẹfẹ́ rí láàrin ẹlẹ́sẹ̀ lè wà ó ní mistake lè ṣe kíni ẹ̀hìn ó lè wà ẹlẹ́sẹ̀ lè wà ó ní mistake lè wà but ẹ má torí mistake àtẹ̀sẹ̀ máa sọ pé kò kí ń ṣe ọmọ ìyá yín anábìíní ansa sa ó ní ẹ̀ẹ́ tọ́lákùlùwájì kéèyàn máa tújú ká bàṣáṣẹ́tùlùwájì kéèyàn máa tújú ká sọmọ ìyá rẹ̀ kí ní ànábì pé sọ́dàpọ̀ mú kí ọ̀wà rẹ̀ rìn nígbà gbára ládá tí wọ́n máa wọn ẹ̀rin tèmi tèmi rìn yẹn ni wọ́n máa wọn fún iṣẹ́ eré tèmi lọ́lẹ̀ kìíyàmù kí ló dé tí ọkàn rẹ̀ wá lé dúwọ̀n ọpàdé ọmọ ìyá lójú ọ̀nà ọ̀dẹ̀ lẹ́jú bẹ́ẹ̀ sí pé ń bọ̀ ìsìlámù rẹ̀ yẹn tún ṣe kíni lábúdà mílẹ̀ ni mọ̀rọ̀ jà á wọn tó bá ṣe ọ̀sọ̀ fún un pé lágbájá tó ṣe yọ̀ tó bá ṣe nǹkan nípa ọ̀rọ̀ ah, báyìí gbogbo nǹkan ni wọ́n ọbẹ̀ nìkan ti mọ́tò ní òjò wọ́n máa gbogbo iṣẹ́ rí pátá ni wọ́n máa <laughs> ah, wọ́n ọmọ ìyá rẹ̀ tó jẹ́ pé ó ń wá ìrànlọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ kí ní ìrànlọ́wọ́ tí wá ọlọ́run níbi fifty naira owó ti kéré tó yẹn wọ́n máa wọ́n máa ṣẹlẹ̀ jọ àlùkìyàmọ̀ gbogbo láyé lálẹ́ tó ṣe wọ́n máa wọ́n jọ àlùkìyàmọ̀ àsàlátù tó ṣe wọ́n máa wọ́n jọ àlùkìyàmọ̀ ìran tó kí àwẹ̀ hajj wọ́n máa wọ́n wọ́n máa gbogbo àwọn ṣe lórí àdébí wa ni ẹ̀ẹ́dì subhanallah bihamdi subhanallah alazim thaqilatani bil mizan wọ́n bá jìbìrì sí báyìí ọba <laughs> lọlẹ̀ ní tẹ̀kílà sàkílà ta níbi tó sékéré ibi tí ó tẹ̀sùn dé ó máa tẹ̀sùn wa ọlọ́mọsá fi asúnà àwọn tí ó máa wí ẹni tí ó bá wí láyé kọ́ máa retí ẹ̀sán lọ́rùn o lẹ́yìn náà tẹ̀kí fílò gbóná ọlọ́mọba aláàmọ́ fi ń pẹ̀sẹ̀ rẹ tẹ̀sẹ̀ bá pọ̀ tán tọ́lọ́ fẹ́ bínú sí yàn téèyàn wá ń bi ọdẹ́sẹ̀ ẹ̀sẹ̀ rẹ jìn ẹ̀sẹ̀ rẹ jìn sí ọjìn ẹ̀sẹ̀ rẹ rí orí kulubani adama kata ọlọ́ni kò sẹ́ni tó lè ṣe mistake tó bá ti ṣe mistake tètè túbá nínú tó tẹnumọ́ tó bá ti ṣe mistake oní ẹ̀dínlá ọ̀bí hamdihi subhanahu ala ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe kọjá tó bá ti rántí sápẹ̀yẹ la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin subhanaka inni kuntu minadh dhalimin wọ́n ní tí ìbá ń wí púpọ̀ ọlọ́mọ àfẹ́rí dìyàn anábì sọ̀rọ̀ sọ́lá ní mọ̀kọ́lẹ̀ subhanallah wa bihamdihi ẹni bá ní subhanallah wa bihamdihi fi yawmi mi'ata marra ọwá wí nígbẹ̀ ọgọ́rùn lójúmọ́ ó tọ́ ti kàtọ́ yáwó wọ̀nyí ti mísìlá sábàdì báhàdì wọ́n ní àpà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ ìbá pọ̀ ju ìfòǹfò orí odò lọ fóòmù tó wà lórí odò tó bá ti gbé ọgọ́rùn-ún àpárẹ́ ọ̀kan náà sọ̀rọ̀ sálàfù sọ́ọ̀lì nínú àwọn àlùfáà wa dáìpẹ́ wọ́n sọ̀rọ̀ wọ́n làwọn fẹ́ fún yín ní àsìkáàlù kan ìṣẹ́jú méjì péré ló fi wí ọlọ́run dẹ̀ pa ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti kọjá tọ́pọ̀ bí odò ọlọ́run sì parẹ́ kálukú tẹ́tí ìṣẹ́jú méjì lè yóò fi wí wọ́n dẹ̀ pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó wà nínú fáìlì yàrá àhàfẹ́ gbọ́ ọ wọn ni subhanallah alhamdi hihi subhanallah alhamdi ọgọ́rùn subhanallah alhamdi ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta ó ti parẹ́ àyìnà àwòkọ́ tuna àsìkò wa bó láti ń lò ó bó láti ń lò ó kọ́lọ́mọ́sá sànú wa wọ́n ní ládàtọ̀ pọ̀ ó wà fún ẹni tí wọ́n sọ subhanallah alhamdi subhanallah alhamdi riwaya kan wa tí a nẹ́bí sọ pé ẹni bá wí subhanallah alhamdi wọ́n fún ní ládà ẹgbẹ̀rún wọ́n pa ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀rún wọ́n parí nínú fáìlì rẹ̀ gbogbo ẹ̀ náà dáadáa náà lẹ́yìn náà ìsìnjábà tó dùn á subhanahu wa bihamdihi péyàn bá jí lóru man ta'arra min al-layl àdébìyàn tó bá jí lóru ó jí lóru faqala lẹ́yìn gbà tó ní ah, alhamdulillahi ahyana ba'da ma amatana wa ilayhi nushur ọwá ní la alhamdulillah wa subhanallah wàlá ilaha illallah wallahu akbar wàlá hawla wàlá quwwata illa billah anábì ní bó ṣe wú yẹn bó subhanallah wà ń bẹ́ẹ̀ àbí ogun ìbáyẹn anábì ní ọwà ní allahumma ighfirli ni ọlọ́run fèrèjì ni ọlọ́run bá ti fèrèjì wọn àdúrà rẹ̀ gbà ó ní pọ́blẹ́mù mọ́ yóò san gbèsè ọrùn rẹ wọ́n ti fèrèjì wọn iṣẹ́ rẹ̀ ọmọ lọ déédéé wọ́n ti fèrèjì wọn ó bímọ wọ́n ti fèrèjì wọn ọlọ́run fún ọ ní ọlá anabi suleiman àṣírí tó fi bí ọlọ́run kọ́lá rọ́bí ìgìfìrìlì wàhábìlì múlìkà ìgìfìrìlì ló fi síwájú <laughs> ọlọ́run foríjì mi kọ́ ọlọ́lá tó ń sún bẹ̀rẹ̀ ni pé láyà bàgẹ́lẹ̀ àdé mí bàdí tẹ́nìkan ò ní nírú ọlá náà táyé ìparẹ́ ọlọ́run bá nígbà tó ti sọ àdúrà yẹn láàrin ìṣẹ́jú kan yẹn mo ti da ọlọ́lá ee kúlù sí pẹ́sìn rọ́bọ́gbọ́n náà wò ká ẹ̀dẹ́gẹ́ fara ìrùsí ti sàmà àlékún mi fẹ́yìn bá ti ń wá oore kéèyàn máa pọ̀ ní ẹni tí ń tọrọ àforíjì bọ́nà bá ti bí hán tí yóò lójútùmá máa tọrọ àforíjì kó sì máa ṣe subhanallah wa bihamdi wọn tàbá ti wí bẹ́ẹ̀ àdébẹ̀tẹ̀ bá tún yàn aláka méjì lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọgbà aláka méjì lẹ́yìn ìgbà yẹn àtẹ̀síbí ọlọ́run máa ń lò ó fi nǹkan gùn tí èfi láàyàn mẹ́lẹ̀ ó wà lérí ẹṣin ó wà lérí machine ó wà lérí ọ̀kadà lérí mọ́tò lérí plane tó bá ti ń subhanallah tó fi lọ tó fi dé ewu kò ní wu nǹkan gùn tó ṣe kíní tó gùn yẹn ànábi sọ́sọ́lá ní tẹ́bá ti wà lérí nǹkan gùn yín ànábi bismillah subhanalladhi sakhkhara lana wa ma kunna lahu mukrinin wa inna ila rabbina lamunqalibun ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ subhanallah ó wà ń bẹ̀ òun náà ló dé kólú wọ́n tó fẹ́ subhanallah ó ní sùn kan máa mọ́tò tí gbogbo àwọn dẹ́fà wọn gbọ́ kò sí ń bínà bóyá wọn gbọ́ ta <laughs> wọ́n tó ní subhanallah subhanallah sàkálà ha ó ní sùn kankan máa mọ́ sí ni o torí o ti ní kò sẹ́lù míì lẹ́yìn ọlọ́run ọba àlá ìtumọ̀ subhana allah ìtọ́ sọ jáde lẹ́nu tó ọba mọ̀ nìyẹn tó ṣe pé àwárí òsùn náà ọ̀jàmọ́ àwa gẹ́gẹ́ lá ní subhana allah èyí sàwọn tí wọ́n ń sẹ́so tí wọ́n ń sógun tí wọ́n ń tàjànú tí wọ́n ń pèsè ní èyàn àwọn kan ní àwa gẹ́gẹ́ lá ní tó dáwà nígbàgbọ́ ní subhana allah kódà lómi tó sọmọ rẹ̀ ní subhana allah ẹ gbọ́rí subhana allah ẹ máa sọ mi yẹn ní subhana allah nígbà yẹn ti sọ nìkan ní àṣìbùn allah kí ló dókùn fún àpẹẹrẹ àìyé ẹ̀sìn náà ni ọba ala fẹ̀sìn yé wọn subhanallah ó ti alamu ni àbá kan pè alamu tí wọ́n ni pé ọ̀rọ̀ ti sínú ẹ̀ subhanallah tí wọ́n ni pé ọ̀dọ́dẹ́wòlá wọ́n fọlọ́mọ́ wọ́n ni ìfọlọ́mọ́ wá àwọn ará ń sẹ́yìn bàbá kò sí tó jẹ́ kí máa sọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sábàbù alimakarajì náà dìde kí n máa bẹ nínú àhámọ́ ọ wà nínú ẹ̀wọ̀n kò sẹ́ni tí ò lè sẹ́wọ̀n o ọlọ́mọdé àṣẹ ni o wọ́n ní àtàrí àtẹ̀bí ọlọ́mọdé àṣẹ kíní ọlọ́mọdé àrẹjọ́ o ẹlòmí lọ títí náà ni wọ́n kó mọ́ àwọn èèyàn ń bẹ̀lẹ́ wọn dàrọ̀ tọ́lá wa máa ń lọ lè ṣe wá sí mbẹ̀ à ń gbọ́n tí ń ṣẹlẹ̀ nínú ayé ìmáàmù tí ń kírun tí ń ṣe ó dìbà fún wọn gan ẹlẹ́wọ̀n lòun náà èyí ti tẹ̀sí rọ̀mọ̀dánà fún ọgán ẹlẹ́wọ̀n lòun náà àfa àwọn akẹ́kọ̀ọ́ náà sọ́rí fún ẹlẹ́wọ̀n lòun náà kọ́dà á fíṣù kùránì wà lọ ẹlòmí ọ̀daràn ni ẹlòmí wọn dáràn sí ní ọ̀run nínú tí ìmọ̀ wíjẹ́ ìmọ̀ wà nínú ẹ̀wọ̀n òun náà ni la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ọlọ́mọ amúyẹ jáde ọlọ́mọ amúyẹ jáde pẹ̀lú agbára ẹ̀ tó ló ti ṣe fún àwọn kan èèyàn ń bẹ nínú igbó tí wọ́n kidnap yẹn síbẹ̀ ọwọ́ àpè yìí ó ní ọwọ́ ti tẹ̀ wọn o ọlọ́mọdé àwọn kó sọ́wọ́ o ọlọ́mọdé yẹn nìkọ̀ọ̀kan kó sọ́wọ́ o wọ́n ní àwọn fẹ́ gba ten million ẹ sọ fún yí pé tọ́ ibi tó wáyé máa ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin subhanaka tó wọn bẹ́ẹ̀ náà lójú kó nípa tó báyìí la ilaha illa anta subhanaka inni kuntu subhanaka náà ń túmọ̀ la ilaha illa subhanaka ìtumọ̀ kí ní tún jẹba la ilaha illa anta subhanaka nabi yunus alayhi salatu wa salam fanada fanada fi zulumat ọlọ́run ní ọwá pè wá nínú òkùnkùn nínú àhámá alla ilaha illa anta ibi kò sọ bá tá a máa ń gbára lérè ní tá a ń wára lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí kọ́ràn wá wọn lọ subhanaka mímọ́ fún ọlọ́run ọba òkú sí àlébù lára rẹ̀ oyè sọ̀lẹ̀ ọlágbára láti ràn mí lọ́wọ́ subhana ìnìkún tó múná lọ́wọ́ lèmi èmi ti sàbòsí o kí lábòsí tó ṣe kọ̀dágbére fún ọlọ́run ọba kó tó kù ní àárín àwọn àjọ rẹ̀ nígbà ọlọ́run fẹ́ pa àwọn àjọ rẹ̀ rẹ̀ nígbà tóun ní òun ti wà nú alábòsí kí wọ́n lèmi àti ẹ̀ ọmọ sọ fọ́lọ́ mi pé alábòsí ni mí o ìṣẹ̀dá wa yìí àríṣètò àwọn ìlú tó lọ àárí lọ alábòsí mọ̀ níwá àmọ̀sọ̀dọ́dọ́ tó bó ṣe ká sọ àmọ̀ mọ̀ ń pẹ́ lẹ́kọ̀ọ̀kan ẹ̀yìn mẹ́yà bó sí pẹ́pẹ́tẹ́ táǹṣe gbogbo wa ó tóbi jura wọn lọ ní amẹ́ríkà bẹ́ẹ̀ díò ní rúlù àwọn sàhábà nígbà tá nàbẹ́ sàlàyé nípa pé ẹ alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amnu wa hum muhtadun ẹ̀hẹ̀ kí wọ́n sọ wọ́n ní alábòsí ni wá o ànábì ní ẹ̀yin kọ́lọ̀ ń bá wínú ayà yẹn o inna shirka la dhulm ẹ bọ àwọn ẹlẹ́bọ̀ lọ́lọ́run bá wínú àbòsí bẹ̀ẹ́ àbòsí àwọn ẹlẹ́bọ̀ ni kì sàbòsí tẹ̀yìn sí kíni tẹ̀yìn rò yẹn nígbà táwọn sábà wá fi sọ́dọ̀ ara wọn èmi àti ẹ̀ńkọ́ tó wá dúró tó dájọ́ láwọn èèyàn lérí bígbà tó jẹ́ pé wọ́n ti fọ́n sàtífíkẹ́tì àdìjọ́dà náà á tọ̀tọ̀ ni ntẹ́bi láti sọ́kù wa fúnṣọ́kùn wọ́n gbé lẹ́sí kò tọ́ ọmọ bọ́lọ̀ ń gbé síbẹ̀ ipò tọ́ ọmọ bọ́lọ̀ ń gbé síbẹ̀ ẹ̀yìn wọ́n gbé lẹ́síbẹ̀ sàtífíkẹ́tì yóò ti tì ọ lọ́wọ́ mọ́tì sọ́ńtọ́ gbà máa du eré ara rẹ kó tó di orí ẹlòmíì àdúrà yìí ẹ̀yìn eh, lànàbí Yunus ṣe bóyá sì ṣe tọ́ba yìí ọlọ́mọdé fastajabna lahu wa najjaynahu min al-gham wa kadhalika nunjil mu'minin ọlọ́run bá ní agbàdúrà yẹn o bó ṣe wú yẹn a sì làákò nínú ìbànújẹ́ amókò nínú àhámọ́ ẹjẹ àyẹn nígbà tí wọ́n ka subhanaka subhanaka ilẹ̀ subhanaka ilẹ̀ ń kún tó mìíràn tí ọlọ́run bá pàṣẹ látòkè sọ́mà báyìí pé à ọ̀yá o ẹja ayé gbéra láti sàlẹ̀sàlẹ̀ wọ́n lẹ́ja méjì ni wọ́n ní tọ̀hún fọ ọkọ̀ tá alákọ̀ọ́kọ́ lẹ̀ èkejì ni wọ́n ń lọ ni wọ́n ń lọ ni wọ́n ń lọ kí ni ti lọ askar Allah alayka askar wà nínú challenge depression ìbànújẹ́ ọwọ́ fi subhanallah subhanahu al'adu da halki ni kọmọka kọmọka láìlá ti subhanahu ka ní kò tún lọ límì ìbànújẹ́ ìlọ́kà máa yọlọ yọlọ àbọ̀ wà nínú ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé ṣẹ̀ tó ń ti ha ọmọ bẹ́ẹ̀ tí wọ́n náà sì mọ̀ pé ẹ̀ṣẹ̀ yìí táyé bá gbọ́ orí ẹ̀ ti burú tọba kú lérí ẹ̀ ò ti wọná ọwọ́ fàárẹ̀ fàárẹ̀ fàárẹ̀ òríra rẹ̀ yọkó mbẹ́ ó sunkún sunkún sunkún lóru ó tún padà síbẹ̀ má gbàgbé láti máa ní subhanallah adada khalqihi wa ridọ nafsihi wa sinata arshihi wa midada kalimati wallah bó o ṣe fẹ́ràn ẹ̀ṣẹ̀ yẹn tó ló ṣe kórìíra rẹ̀

fìtínà ńlá kan kọ wá sọ fọ́lọ̀ yìí pé wọ́n lọ́n أشهدك بأني من المسبحين فافتح لي وأخرجني من المخرج وأخرجني من الضيق ولو وباو ibi tí mo wà yìí tàlẹ́ǹtì tí mo ní ìlú mo wà yìí mo fi pé ìmọ̀ ṣe subahana ńlá ìbẹ̀ wọ̀ lọ mo fi pé ìmọ̀ ṣe subahana ńlá ọ̀bẹ̀ bẹ̀ wọ̀ lọ́hùn mọ́sà wọlé àánú ẹ̀ mọ́sà mú mi kó nínú àhámọ́ yìí mọ́sà mú mi kó nínú sọ̀rọ̀ yìí ọlọ́run sọ̀nà ayá mi onífàlàwùlà anna ọlọ́run bá níbi bá jẹ́ pé anabi Yunus kana minal musabbihin ó wà nínú àwọn tí wọ́n ti subhanallahi ní dàdàbí fẹ́fí batinihi ila yawmi yub'athun ọlọ́run ìbá wà nínú ẹjẹ́ àyẹn ìdíjọ́ tí ọlọ́run fi gbé wa dìde nínú ti dìde jọ́lì kìí àrùn ibẹ̀ bí ìbá jẹ́ tó wà ní àwọn tẹ́sí kí ni jama nínú àwọn tẹ́sí subhanallah wa zikiru ali janna wa zikiru ali janna wọ́n ní subhanallah ibi tó lágbára ní kọ́lọ́ musa fi hásínú àwọn tí wọ́n máa ṣe wọ́n ní táwọn yẹn bá di pé ọlọ́wọ́n bá ó ti forí jẹ àwọn olùgbàgbọ́dodo ọlọ́wọ́n bá ti kẹ́ wọn àwọn náà ti rí ọ̀nà ọlọ́run ọlọ́mọsá fi mí a máa bẹ̀ a máa ṣe kíni a máa kì í a máa bẹ̀ ni anábì ìtọ́wọ́ fẹ́ sàdúrà lọ́rùn anábì Allahumma ihdini Allahumma ihdini fi man hadayt ọlọ́run fèmí náà sí àárín àwọn tó fi mọ̀ná anábì ní sọ bẹ́ẹ̀ o ọlọ́run musa fèmí náà sínú àwọn tó fi ṣe kíni tó fi mọ̀ná o fi man hadayt láàrin àwọn tó fi mọ̀ná gémi wà mẹ́ ìwọ́n wọ́n ní táwọn ọmọ àlìjánà bá wọn náà àlìjánà lọ ọlọ́mọsá jí ẹnì kọ̀ọ̀kan wọ́n wà ń bẹ̀ ọlọ́mọba ní da'awahum fiha ayé fil janna ọlọ́mọba ní ọ̀rọ̀ tí wọ́n máa sọ subhanakallahumma wọ́n máa ní mímọ́ fún ọlọ́mọba ò afọmọláyà tó ń fọ ọmọ nísìnyí ò lálẹ́gbò kò sírú ẹ allahumma ya allah سبحانك اللهم بمفهوم ولوبا وبا الله وتحيتهم فيها سلام واخر دعواهم أن الحمد لله رب العالمين ọlọ́wọ́n bá aláà ó ní wọ́n máa kíra wọn salamu alaikum salamu alaikum salamu alaikum afa ibrahim salamu alaikum sista zainabu ah salamu alaikum afa abdul gafari afa ibrahim salamu alaikum afa ahmad salamu alaikum afa abdul zaki salamu alaikum àfa abdulfataha salamu alaykum salamu alaykum aláwọ̀ bá ní gbogbo àwọn ẹni eré tí wọ́n pàdé nínú àlìjẹ́nà ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn náà ní subhanakallah ọlọ́run afọ́mọ́ ò ní àléébù wọ́n bá ọlọ́run ọlọ́run wọn máa kíra wọn pẹ̀lú salam wọ́n akhiru da'wahum ọ̀rọ̀ tó wọ́n wá sọ gbẹ̀yìn òun náà ní alhamdulillahi rabbil alamin kafaratul majlis àdébìnrin tàbá jòkó bá ṣe jòkó lẹ̀ èmi lè ti ṣe àwọn mistake kan sí fíìmà wọn náà ti ṣe ọ̀rọ̀ rọ́ọ̀sì tí ọ̀yẹ́ kò rọ́ ànábì ní gbogbo àtàbá jòkó ní ààyè kan tàbá wá fẹ́ dìde ńbẹ̀ ànábì ní ká máa ṣe kàfárá tó lè majlis kí ni kàfárá tó lè majlis jama òun náà ni ọ̀rọ̀ kan tá a sọ tí ọlọ́run fi pa gbogbo àṣìṣe wa tá a ṣe ọ̀rọ̀ tá a ti sọ ìta àṣèrò ní jòkó ọlọ́run fi parẹ́ kí ni kàfárá náà subhanakallahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk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 وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفوراً